الرحيم قال رحمه الله ومن أصول أهل السنة والجماعة سلامة قلوبهم وألسنتهم لأصحاب محمد صلى الله عليه وسلم كما وصفهم الله به في قوله والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وطاعة النبي صلى الله عليه وسلم في قوله لا تسبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه ويقبلون ما جاء به الكتاب أو السنة أو الإجماع من فضائلهم ومراتبهم فيفضلون من أنفق من قبل الفتح وهو صلح الحديبية على من وقاتل على من أنفق من بعده وقاتل ويقدمون المهاجرين على الأنصار ọ̀dà fún fún ọ̀dọ́ ẹ̀tọ́rọ̀ ikún ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam فابن تيمية رحمه الله nínú usulu ahli sunnah àwọn ìpìlẹ̀ tí àkídà ahli sunnah dórí lórí tí ó bá tako àwọn àpìlẹ̀ yìí dáìlì sọ tí kò nù ahli sunnah wọ́n ní ìpìlẹ̀ bóun ahàlù súnà sí máa ń ṣe pẹ̀lú àwọn sàbẹ̀ àgbà Muhammad sallallahu alayhi wa sallam ìhàwó ni àwọn ahàlù súnà kọ́ sáwọn sàbẹ̀ àgbà Muhammad sallallahu alayhi wa sallam ṣíṣe sí àwọn ahàlù súnà ó jẹ́ ìṣe sí àwọn ṣíà àwọn tí wọ́n máa ń fi ìnífẹ̀ẹ́ apá kan díẹ̀ nínú àwọn sàgbà ẹgbẹ́ Muhammad àbí ìnífẹ̀ẹ́ apá kan díẹ̀ nínífẹ̀ẹ́ àlejò nínú àwọn sàgbà ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam àti ìwà kórìíra àwọn apá kan tó pọ̀ nínú àwọn sàgbà ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn àṣìyà apá wọn sàgbà ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam apá wọn sí méjì àwọn díẹ̀ nínú àwọn sàábí tí wọn ò wọ zero zero zero zero point kẹ́lẹ́ka percent kí wọ́n yẹ wọn láwọn nìkan lẹ́ni rí wọn láwọn yòókù ẹni ibú ni wọn wọn láwọn yòókù wọn láti lẹ́gbẹ̀ẹ́ ṣàgbákò wọn ni wọ́n sì máa wá ń fi ìkórìíra àwọn ìlókù sílọ̀ àwọn ṣíà ni àwọn ìlú súnlẹ̀ sí àwọn ṣíà níbi ẹ̀yìn bákan náà ahlu sunna àwọn ẹṣẹ àwọn àìnáṣíbà ìdàkejì àwọn ṣíà ó ní àwọn àìnáṣíbà wọ́n tún máa pè wọ́n ní àìnáwọ́síbà ìṣesí táwọn ṣíà náà ṣe làwọn náà ṣe ànáṣíbà náà kó àwọn apá kan náà wọn àtẹgbà Muhammad sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ wọn àwọn náà kó apá kan míì nínú àwọn sàbẹ̀ anábà Muhammad especially nínú àwọn ará ilé anábà Muhammad àwọn sí ará ilé anábà Muhammad ni wọ́n láwọn nífẹ̀ẹ́ ìpínlẹ̀ kan wọ́n yé ti àwọn yòókù àwọn náà síbẹ̀ àwọn aláwọn ní ti ara ilé àdàgbà Muhammad aláwọn ní ti àwọn yòókù àwọn àjọ méjèèjì wọn ṣàgbọ́kù látara pé wọn ò fi ìpìlẹ̀ tó yẹ káfí báwọn ọ̀rẹ́ ànágbà Muhammad àwọn sàárẹ̀ ànágbà Muhammad àwọn tó ń dówó lẹ́yìn ànágbà Muhammad níwọ̀n dáná bí ọlọ́run ọba tí wọ́n ti ṣe ọlọ́run tí wọ́n sì sá táìsàn wa mọ́lọ̀ nífẹ̀ẹ́ wọn má nábì nífẹ̀ẹ́ wọn ó gbọ́dọ̀ mú kí gbogbo mùsùlùmí náà máa nífẹ̀ẹ́ wọn ni inú àkídà wọn nípa ìní ìbálò dáadáa sáwọn ànágbà afẹ́wọ́n tó tẹ̀mí asọ̀mọ́ráyò bí ẹ̀ sí pọ́ǹtì méjì pọ́ǹtì àkọ́kọ́ ni salamatu qulubihim ọkàn àwọn ahlu sunna máa táwọn sàbí kábàlá ọkàn ahlu sunna kàkà fẹ́ ṣe iṣẹ́ abẹ fún un táwọn awo kí ni ipò tó gbà wọn sàbí anágbà Muhammad sí kò sí ìfi ìkórira kankan lọ́kà ẹ̀dá ọ̀sán abẹ́nàgbà Muhammad min awwalihim ila akhirih látọ̀rí ọ̀rọ̀kọ̀ sì tí kò dábẹ̀ fún ńlá kọ́kọ́ gbígbà yín wọn táà lè mẹni tó tún kéde náà sábẹ́ ẹ̀dá Muhammad àmọ́ pé àbúrọ́kù sì tí kò wọn a lè fi gbogbo ẹ̀dá pé lè lójú ni wọn látẹ̀ni tó bẹ̀rẹ̀ dẹ̀ntí ó gbẹ̀yìn alùsùn náà lẹ́sẹ̀ ìdààmú kọ wọn ni ìdààmú kọ wọn láti máa sáré sàdúrà rọbí ọlọ́wà ánìwò fẹ́ni tá a bá sọ pé àṣà abẹ́rẹ́ léyìí o sàlẹ́mà tó kò ló bèèyàn ọkọ̀ ahàlù súnà mọ́tàwọn sàbẹ̀ nàgbà Muhammad ọkọ̀ wọn mọ́túnmọ́lá wọn wù ká ìyẹn bá nàbí lùgbà wọn ah, plan ó wù wá náà máa yàn nàgbà Muhammad ó wù wá pé òun ká nàbí ló kí fún wa. ó wà pé kótóbà jimá ti ń yá kíra nà nábì ló kí fún wa àwọn wa láǹfààní àti ìwà pẹ̀lú ànágbà Muhammad àwọn kan wá ń bẹ pẹ̀lú ànágbà Muhammad wọ́n wá dúró tí wọ́n jọ lọ jagun ni wọ́n jọ dúró tí àgéǹsì àwọn ọ̀tá ni ìyẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn yìí bí yìí ò bá nífẹ̀ẹ́ àwọn yìí yóò ṣàgbákò ìwọ àwọn yìí wọn lọ́wọ́ bá ń sọ kí máa ń àádá ní ìwàlí yá ẹni bá láwọn ọ̀rẹ́ tèmi lọ́wọ́ máa bá jà sọ̀kọ́ bí ẹ́ẹ́sẹ̀ ń tù ú bí ìhàdùbí èmi àti ẹtí palẹ̀ mọ́ ogun mo ti ànáwọ̀sì pé yín wàá bá jà tí ó wà lè jà ń ṣe pẹ̀lú ọlọ́wọ́ bá lè ṣèkìrì àkọ́kọ́ tí àwọn ahàlù súnà nínú sàlámàtú kòlóbìhìm ẹ̀mí wọn mọ́tà ọ̀sẹ̀ ẹ̀mí wọn kò sí ìbànújẹ́ kò sí ìkórira kankan ń bẹ sáwọn sàlẹ̀ ẹ̀dàgbà Muhammad sallallahu alayhi wa sallam yẹn ní ìgbìlá kọ ẹ̀kejì wọ ẹ̀ẹ́nìsì náà ti ṣe ẹ̀mí wọn mọ́tà náà sáwọn sàbẹ̀ àmì ń bẹ ọkàn náà làwọn fẹ́ kó má nìkan ẹnu ò má ó dà ẹ̀ẹ́dẹ̀ lẹ́dọ̀ mi tí ó mọ̀ pé ẹ̀ẹ́dẹ̀ súnà ẹ̀ẹ́dọ̀ náà wò bọ́n ṣáájú ìfọ̀nṣà ẹ̀ẹ́dẹ̀ àkíló ń sùn òun náà gbádùn náà àmì pé èèyàn gbọ́ sáà Muhammad àbí ẹ arúgbó àfihàn àbáyẹn àbáyẹn á ó ti sàpẹ́ǹtì wá o báwọn mi ṣe máa ń kọ́ tàmà ti wà níwájú ẹnìkan bí ẹ pé lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ sọ níbi àwọn tàbí ànábì àlóhùn alóhùn níbi àwọn ìbàdàn wọn náà mú bẹ́ẹ̀ náà wọn tí ó mọ̀ ṣe ọ̀dí ọ̀lọ́wọ̀ àánú mọ̀ kò sínú àwọn táwọn ènìyàn máa ń là sàábé ìdí máa tọrọ ọdí aláwọ àánú fún sàábé ànábi ìtumọ̀ pé òun tọ àwọn níbẹ̀ wọn ma pọblẹmù tó ní ni pé ẹnu rẹ ò má dá àwọn sàábé ní bí sì máa mẹnu yẹn máa ma tún àwọn sàábé oníkéyàn máa ma ìtàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé kà tí wọn bá ti ma ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé kà ẹnu yìí ò ní má sí wọn yóò sọ̀rọ̀ àdájọ́ pé ìwọ ló jẹ̀bi ìwọ ọlájà èyí ò sì lè mú yàn kó sí wàhálà yóò wá sọ ní tí ò yẹ kí yàn sọ pa wọn. fọwọ́n ọ̀sán abdulaziz ọdí ọlọ́wọ́ sáádà ánú wọ́n á sì gbé ìlọ́rọ̀ rẹ̀ nígbà kan nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sàárì ká yín sí ni àwọn yòókù máa ń dá sẹ́yìn ò dá sí ni wọ́n ní wọ́n nígbà tíjà bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ láàrin wọn síra wọn ọlọ́run sọ ọwọ́ mi kò jẹ́ kó yọjà sẹ́nìkan sínú àwọn tó ń wà ló ń wà ní sọ̀pọ́tà ẹnìkan sẹ́nìkan tọ́lá wá sọ mi bí ọwọ́ mi tí ṣe wọ́n léṣe ṣé ìwà tó ní sọ wọ́n ṣe wọ́n léṣe bọ́lá ní kí n má bẹ pẹ̀lú wọn nígbà tó ń jà wọn ṣé kí n tó dáwọn sàájú ànábì jà wọn láwọn ó táwọn náà ọmọdé kíkọ̀ kan ló sì mọ ẹja dìfẹ́ǹdì sọ̀pọ́tà rẹ̀ náà sàbí àkéde lórí ni ọlọ́run bí yóò dáwọn yóò wò àdáwò rẹ̀ tọ́lọ̀ máa wá ti tí ó yọ ọ̀dà sáwọn sàbí ń jẹ́ náà bóyá ọlọ́run fẹ́ dìfẹ́ǹdì ẹnìkan àti ìsẹ̀nìkan nígbà tí kí a ń ṣẹlẹ̀ ni ṣé ètò ní gbìyànjú mi èmi àti náà lè ní ìpìlẹ̀ yìí lọ́wọ́ ó ṣe ti pín gbẹ́tí jẹ́ ń bẹ́ láàrin àwọn sàábì ànábì síra wọn ọlọ́run ní káwa wà ń bẹ́ táàbù wa ní àìmí náà ń bẹ́lẹ̀ yìí lágbájá ẹ̀ lágbájá ló jẹ̀bi èmi náà ń bẹ́lẹ̀ yìí kàbẹ̀ ní sáàgbà tọ́lọ́run ti ní ká má lè rí ìhùnsìn gbò wà láàrin wá gbẹ́nu wa sọ ẹlẹ́mìí àwọn àwọn olùtọ̀yẹn gẹ̀ àìṣà àwọn oṣù ẹ̀rí ìyá rẹ̀ gẹ́gẹ́ fún ààrẹ bá jà ìwọ kọ́ lọ́nà wa lọ dé adájọ́ láàrin òun àti bàbá rẹ̀ ámbélà tàbí ìyá àwọn mòmìnì Àìṣà tàbí Allahu ta'ala anha ṣọ̀fà àwọn tó tẹ̀lé ya ní ìpìlẹ̀ méjì yìí lè yan fi lè là àwọn àjọ ọlọ́run nípa àwọn ọ̀rẹ́ ọlọ́run àgbà àwọn ọ̀rẹ́ ọlọ́run àgbà làwọn sàábí àwọn ni ọ̀fìyà ọ̀lọ́ wà awliya illah ba'da al-anbiya wa rusul lẹ́yìn àwọn anábì ọlọ́run lẹ́yìn àwọn òjíṣẹ́ ọlọ́run kò sáwọ̀lẹ́ ọlọ́run míì tó tó wa kò sáyù ọlọ́run míì lórí ilẹ̀ ọlọ́run tó táwọn sàábì ànábì náà gbogbo táwọn adéhùn láwọn àṣìṣe tó lọ ní kó wọn torí ìdí èèyàn wọn ọlọ́run fi abé èèyàn náà ní wọn ni wa ní sàgbákò lára wọn látara ká àrùsùn náà ní ṣàgbákò àwọn sàábé látara káhàn rẹ̀ má dà sí wọn min usuli ahli sunnati wal jama'a سلامة قلوبهم وألسنتهم لأصحاب محمد صلى الله عليه وسلم وكان هو مساوى هذا النبي بين موسى مسيون كما وصفهم الله به في قوله إليه سيمي روي بلغ في روي مسلم جديد pípẹ́ wọn ní àlò súnà à ń sọ fún wa pé a máa lo interchangeable fún mùsùlùmí gidi nígbà tó lọ́wọ́ ń sàlàyé fún wa ní sọ́rọ́tò alhashr àwọn ìròyìn àwọn sàábí tó ń muhajirun lẹ́yìn náà tó ń lẹ́yìn tó ń muhajirun àtàwọn nù sọ́rọ́tò ọlọ́run dákọ̀ àwọn ansọ́ọ̀ tí wọ́n gbà wọn mọ̀hàjírùn ní ààyè ọlọ́run wá dákọ̀ àwọn tí èsì mọ̀hàjírùn kéde ansọ́ọ̀ àwọn làwọn mùsùlùmí táwálẹ̀ ìrìn àwọn méjì bí ìpàlọ̀ tó mẹ́kọ́ súnmọ́ káwọn àjà kásẹ̀lẹ̀ láàrin àwọn mọ̀hàjírùn láàrin ansọ́ọ̀ láàrin ansọ́ọ̀ sí ansọ́ọ̀ láàrin mọ̀hàjírùn sí position àwọn tá a wá lẹ́yìn ní ọlọ́ni walladhina ja'u min ba'dihim min ba'di sahaba ẹ̀yí gbogbo àwọn tó wá lẹ́yìn àwọn sàábí ìṣesí wọn ni pé yaqulu wọ́n máa sàdúrà báyìí pé rabbana ọlọ́run ọba wa ò yaghfir lana àwọn náà máa forí ẹ̀ṣẹ̀ tí wàá jì wá lákọ̀ọ́kọ́ kò wá sínú ẹ̀kọ́ kí mùsùlùmí gidi máa ṣàdúà fún ọrọ̀ ẹ̀dẹ̀ kan kó má tọrọ àdúà báwọn tàbí. lẹ́nu pé láwùjọ àìsàn súnà táwọn ṣe òsínlẹ̀ bàbá bẹ̀rẹ̀ fúgàmù dábẹ̀rẹ̀ wá sí alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi gbogbo ẹni wọn jẹ alùsùnà yálà alùsùnà tó gbọ́ títí pẹ̀lú ọkọ tó fẹ́ ni àbá alùsùnà tí àwọn tó wọlé gbogbo wọn látàrí àwọn sáré tẹ̀síọ́gbé inú dọ́là ń fi wò ìwà lẹ́gbẹ́ yẹ kúlù náà a máa ṣàdúrà pé rọ̀bánà ọlọ́mọ bá wa ògbó fèrèlà náà lákòókò oríjì wa wọ́n ìkọ̀wáàlì náà alẹ́bí náà fìdí máa ọlọ́run fún oríjì àwọn ẹ̀gbọ́n wa ẹgbà wa nu yìí máa ní àwọn ọ̀gá wa nu yìí máa ní àwọn aṣáájú wa àgbà nu yìí máa ní àwọn yóò ní wọ́n gba yìí máa ní làwọn náà gba yìí máa ní má dùn làwọn náà fi tẹ́wọ́ gbà lẹ́yìn ọlọ́run pé nǹkan òfin pọ̀ lọ. àwọn yóò la kàtà bí wọ́n ti lo yìí máa ní làwọn náà ń fẹ́ ṣe kí tiwọn. a wàá ṣàdúrà fọlọ́n kí jà wọn náà a tún wá ṣàdúrà fi wà látẹ̀jà àìsí kòlóbìnà kí lílẹ̀dínà àmàlà ọlọ́mọ fi tẹ̀m̀bẹ̀rẹ̀ òkun má fọ́tẹ̀ sọ́kàn wa àjẹ́ǹsì àwọn mòmìnì àwọn mòmìnì àgbà táà máa ṣàdúrà kí ọ̀tẹ̀ má wà lọ́kàn wa sí wọn làwọn sàbẹ̀ àgbà Muhammad sallallahu alaihi wasallam kí irú wọn ń ṣàdúrà láàrin ìwọ àtọ́lọ́run tọba ń ka kùwárì àti tọba ń ka dísì lẹ́ni àná ummil mu'minina àìṣà tọrọ bí àìṣà kan sọ ẹni àìṣà buhari àìṣà kájú àwọn ọmọ rẹ̀ ọ̀nà ọ̀dí ọ̀láwà àná ọ̀dí ọ̀láwà àná àná ọ̀gá yóò sọ abẹ́ ní ẹ̀dá kókó ọ̀gá máa ẹni kọ́ mi náà sábì nàbí ọ̀nà ọ̀dí ọ̀láwà àná. ìpìlẹ̀ àkọ́kọ́ nínú báyọ̀ sunna sí báwọn sábì وطاعة النبي صلى الله عليه وسلم في قوله إبا وسأبد دادا تابد يا أهل السنة أمن ترى النبي يعني ترى النبي قتبي لا تسب أصحابي أما هو وسأبد ما حديث ذا كاي إيه ما تمارين النبي انجب wọ́n á rìpọ́tù fún pé Khalid ibn al-Walid ọba kúkú náà tani Khalid ẹja tó ọ̀tá ti solid náà yóò gbọ́ ẹ̀ta ni tẹ́ bò ló lè jẹ́ náà sàábẹ́ ni khalid òun náà sàábẹ́ ló jẹ́ sànàkì khalid pẹ́ gbà sùlám lẹ́yìn lẹ́yìn tó gbà sùlám gbọ̀gbà tó bá sùlámù kan ó ṣiṣẹ́ fẹ́sìn débi pé anábì ikùn olóko tí ò fẹ́ lómi pé ìwọ ni da ọlọ́ tọ́ta ọlọ́run bá rí ọkọ máa sáàdì òun àti abdulrahman ibn awf náà wọn sàágà anábì àwọn kódà ń bẹ nù àwọn mẹ́wàá dágbà ìwé alẹ́jáde rẹ̀ ṣọ́ abdulrahman ibn awf ń bẹ nù àwọn dákọ̀ gbàsílámù tí a bá wà bá kùsùn díkù lọ sí wa ọ̀rẹ́ lájẹ́ fún àwọn àbá kùsùn díkù wọ́n máa lọ sí wa àti fún pé ọ̀rẹ́ mi ti gbé sùn dé òkú níjà o àwọn náà àwọn dọ́gba ní ẹ́ríyá stage ní ìwọ́n náà wa. àbọ̀rọ̀mọ́ fúnra ọ̀bọ̀ àti kọ́ọ̀lù jù wá ń jà wọ́n tàbí làwọn ìjà ń jà ẹbí kí mìsìlì ni wọ́n. kọ́ọ̀lù jù wá sọ̀rọ̀ kan tí ó le díẹ̀ sí àbáwọ̀ àbúrò àfọlẹ́ ordinarily anabi bá kọ́ ní gbogbo wàbí ìjọ àtàwọn tó wà ní lẹ́fù rẹ̀ pé ọdún ẹ̀ sàábẹ̀ mi ni oṣù táwọn kan bẹ bí àmọ́ sàábẹ̀ náà yóò látàṣubú àfààní ẹ má bu àwọn sàábẹ̀ mi mọ́ ètò mo fẹ́ lò mẹ́ta lẹ́yìn bá ń bá kọ́ nídìí sọ̀rọ̀ pé ẹ má bu àwọn sàábẹ̀ mi mọ́ tó ń tí kò gbọ́dọ̀ náà káwá wì mí àti yọ̀ọ̀kan bẹ Umar wá rí pé àwọn rí pé alákìsí dípò pé àwọn làwọn jẹ ìjẹba ọmọ wọn wá bẹ fáwọn ọmọ fáwọn ọmọ bọ̀ wá gbà wọ́n bẹ̀ wọ́n gbà alákìsí dípò wọn lọ́sọ̀wọ́n àdábì pé lákòókò ọlọ́run ẹ máa ń bá ọmọ sọ mú mú sí ẹni kò dé gbà Umar náà ti wá fíìlì kí á ẹni tó gbẹ̀mí sí ìgbà ìfẹ̀yẹ sí má gbà àwọn wá fáwọn alákìsí dípò lọ́lé wọn bá wọn lé àwọn akérésì wọn sọ́dọ̀ anabi sọlọ sọlọ wọn wá ikú anabi ti bínú tábà ló fẹsẹ̀ ọgbọ́n tó sílẹ̀ káwọn làwọn jẹ̀bi náà àwọn ọmọ wọn bá pẹ àyìnbá tí àfáwọn ọmọ wò gba ẹgbẹ́ àfáwọn ọmọ tó ti kọ tánàbí wọn ni anabi ó ṣe àfáwọn ọmọ tó ní ọgbọjọ fún inú wọn bí ànábì dìgbà ànábì aláàtún sáàlù kò ní sọ́ọ̀hì bí sáà nípa ọ̀rẹ́ mi lẹ̀ fún mi ní ọ̀rẹ́ mi ìgbà tó gbé lẹ́gbàá wọn ló gbà láwọn yẹn láwọn ò fẹ́ mi olóró fẹ́ mi láwọn yẹn ń tèmi ló pò àwọn ló pè mí lólódodo ṣe é fọ̀rẹ́ mi lẹ̀ fún mi ní ẹ̀dá kí ni wọ́n má gbọ́n náà jẹ́ta náà ọ̀rẹ́ sàágbọ́dọ̀ náà gbàǹdàbí yóò fà ìgbà tí sàbí ẹgbẹ́ rẹ̀ bú sàbí ẹgbẹ́ rẹ̀ especially tí bá ní sàábé tí ń jẹ́kẹ́ tí wọ́n fẹ́ bú ó lóore jù wọ́ lọ́nu sàábé ó sábà lẹ́nu sàábé ó ṣiṣẹ́ nígbà tí ń wọ́n náà ṣe o so àwọn àbá wa ní àdéhùsì tí bá ń jẹ́ wípé sàábé lọ́lọ́run kànáàbí ọkọ̀ dájú ẹ̀kọ́ èmi àti ẹ̀ta wa kù lẹ́yìn wọn mi ń bá bí àwòrán èmi èèyàn lè sọ kí èèyàn wọná o kọ́lọ́ sí ìgbàgbọ́ bí èèyàn ṣe bí ó bá jẹ́ o pé ọ̀rẹ́ ọlọ́run ayé ọlọ́run ló ń ta sí kódà nínú sẹ̀rẹ́ ìsìláàmù kí èèyàn búṣà abẹ́ ànábì àwọn ní ó sọ̀rọ̀ ní ìyàwó búṣà ànábì sọ ọba yìnyín wọn ni wọn wọ́n tẹ̀ yìí òun ọba yìnyín wọn ni wọn anabi ni láti sọ́bù ọ̀sán ẹ̀yìn tí ẹ máa bú sàábé mi ẹ máa bú ọmọ asábù ó ní gbogbo ìsọ̀rọ̀ séèyàn tí ó túmọ̀ pé yẹn dìyàn kù dada kọ́ kí àwọn orí yóò pé o àbẹ́ gbádùn o èyí ń high level ìbú ìbú ìbú ni o wọ́n lè sọ èèyàn lẹ́gbẹ̀ẹ́ yẹn kẹ̀kẹ́ májú ó tún èébú gbogbo tí ó túmọ̀ ìdísà àbẹ̀díyànkù ìbùyànkù ìmáfúnyàn ni tó lẹ́tọ̀ sínú àpọ́nlé lẹ́tọ̀ sóbù ọ̀sán àbí mẹ́bìlẹ́yìn mùsùlùmí ẹ má sí báwọn sáré nìkan fọwọ́lẹ̀bí nafsu muhammad biyadi mo fọlọ́ ọba allah tí ń jẹ́ pé muhammad mi tí ń jẹ́ muhammad yìí ọwọ́ ọlọ́run yìí lẹ̀mí mi ń bẹ mo fi búra lọ́wọ́ ẹ̀nà ahadakum ló bá ṣẹlẹ̀ pé ahadakum ọ̀dọ́ kọ́rí ti bìlù wà ní bí àdírẹ́sì pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n lọ kí ó gbogbo àwa tí à ń bá rí bí adájọ́ ìgbẹ́dẹ́ lákàtúbà kò bá àbẹ̀rẹ̀ bá mú bọ́ọ̀dù lẹ́yà kàtúbù ni gẹ̀ẹ́mẹ́ bù alábì wa ń sọ pé fúrú kọ́lìdù tó àti ẹsẹ̀ pé tó bá ń náwó sẹ́sẹ̀ ìwọ́n ti wá bá wa jà nípa para wa para wa ìwọ́n ti yọ tàbí ni o tí èrè kọ́lìdù àdírẹ́sì o tó bá jẹ́ pé tó ọ̀nà sẹ́sìn ọlọ́ ó ṣòdì ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ gẹ́gẹ́ pọ̀ wá náà ní gánẹ́tì kan ọ̀nà nìkíni ní zahabad góòdù ni ọkọọlẹ ọkọọlẹ ọkọọlẹ anabi ni màá bá lọgọ mísìlẹ mọdì ahàdìyẹ kò ní tó muddu Ọlọ́run mọdù kẹntì sàábẹ kẹmọ àwọn tó sàgbà yìí náà gbogbo àdàmọ mọdù tá a máa fi yọ jákàá nígbà tí ni ẹkún ọwọ́ ẹkún ọwọ́ kan náà ń pè ní mọ́tò ẹwọ́ méjì báyìí wájú pé ọba gbogbo nìkan kún mọ́tò nù bí ẹ bá ná tó tó bẹ́ẹ̀ ní góòdù bí ẹ bá ná góòdù góòdù tó pé anábìrin kò ní tó lu mọ́tò díẹ̀ kékeré ohun tí sàábé ní àwọn sàábé yìí ká ná fẹ́ sin ọlọ́run tọ́lọ́ ń sì dá tọ́lọ́ ń satisfy tọ́lọ́ ń wọ́n àtẹ́fẹ́ àwọn àná lóòótọ́ ọlọ́run lè àrí ibi dáná tọ́lọ́ ẹbára tí ẹ bá náà kò ní fẹ́ tó mú du ìkan náà wọn sàábì ni àdábì sọ bẹ́ẹ̀ wà lẹ́yìn sí ìfà kódà kò ní tó ní sùmùtì mọ́nà àwọn akérè wa mí ní ní ànábì ló sọ̀rọ̀ lọ́ọ̀bì lọ́wọ́ ẹ̀ ló mí ìlú sọ sẹ́ríkà wà ń bìlẹ̀ lọ́wọ́ kó lẹ̀ fún wọn sáfínà nìkan mo sọ̀rọ̀ ànábì ní wà ń bìlẹ̀ rẹ̀ sẹ́ bàbá fi ní ká fi gbé sórí òkè òòdù kó ṣera òòdù ọ̀sìn náà fẹ́sì ọ̀sìn wà sùn sí ẹ̀ ọlọ́run sì gbà lọ́wọ́ rẹ̀ ní òní kọ́ ju abáfíìsì kúrò náà jẹ́nà. ìdá kò dé gbogbo ìgbó ní lọ́wọ́ kó ló ń kó lẹ́fẹ́ sí ọ lónìí kó ń fẹ́ ní dáríkà òun fẹ́ ní wá ń kọ mọ̀mọ́ òun á kó fẹ́ sí ọ lọ wàlúwà ní kó kó fẹ́ sí ọ lọ kọ́lọ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ ní ìbáadà kọ́lọ̀ ń sì ní àìsàn rẹ̀ ní ìdíkó lọ ọ́ kò ní kó ju sàábé kan tó wọ̀ rí twenty naira náà lọ ipò sàábé àgbà Muhammad sallallahu alaihi wa sallam ويقبلون ما جاء به الكتاب والسنة أو الإجماع من فضائلهم ومراتبهم وأهل السنة وكنت تكة أبدا فلا مكن قرآن لقولا وصحابه wọ́n dá ti kàbí dápàdà máa pínu súnà nípa ọlá àwọn sàábì wọ́n dá kàtà àwọn àfà sọ ní àwọn àfẹ́ ní àná tí wọ́n sọ nípa òye àwọn sàábì bí ń dá bá ti kà ń bẹ́ẹ̀ á dàgbọ́ á fi máa fi bá wọn lò àní ṣègbè àwọn àbáwọn nìkan àwọn nìkan ọlọ́run ló máa máa yàn wọn ẹ̀ẹ́dùn sí àbá wa nínú àwọn sàábì àgbẹ̀bí náà nípa Abdullahi bin Mas'ud ọjọ́ tí wọ́n sọ ní. ó ní na lọ́wọ́ anáfẹ́rọ̀ fi kúrò bí owó gbogbo ẹ̀mí gbogbo ẹ̀dá rẹ̀ lásìkò tó fẹ́ gbà nábìlì gbogbo ẹ̀dá tí ń bẹ láyé ń lọ àtàwọn tí ó padà wá lẹ́yìn àwọn táwọn ń فوجد قلب محمد صلى الله عليه وسلم أصفى القلوب ọlọ́run yìí kò sẹ́ni ẹ̀ka tó ń pọ́ńtẹ́lì Muhammad nínú tó ń dá kò sẹ́ni tún lè accept responsibility tó tẹ́lì Muhammad فاختارها لرسالته ọlọ́run fi máa nàbí tí ò mẹ́lòmí ọlọ́run fi máa nàbí tí ò mọ́ máa ìrònà wá jẹ ọlọ́run fi mú àwọn ọkùnrin ṣe kò wá jẹ ẹ̀mí àbáfi náà mà ìmọ̀wù náà mà gbọ́dọ̀wọ̀n bò rẹ̀ rí rẹ̀ rí tó tó ti muhammadu abdullah ọlọ́wà ní wọn ni mo ránṣẹ́ tó mọ̀ náà lọ́rọ̀ fi kò lówó bèèrè ìbáàdì lẹ́yìn ìgbà náà ọlọ́run tó wá wò àwọn ọkà àwọn ẹ̀dá tó kù lẹ́yìn قلوب أصحاب محمد صلى الله عليه وسلم أصحاب القلوب وأبوها Ọlọ́run ipe ẹ̀mí àwọn sàábí ànábì ló tún má tẹ̀lé mímá ju ẹ̀mí ànábì Muhammad sọ̀sọ̀lá fàkítàrọ̀ hómìnì sọ̀fàbàtì Ọlọ́run fi ní àwọn yóò ní kájọ́ rí ànábì àwọn yóò ní kájọ́ ọmọdé kí wà ànábì tún jẹ́ immediate ọmọdé kí wọ́n ezeke bẹ́ẹ̀ náà ká màmá tuntun wọn sẹ́yìn ànábì nìkan they are selective members sọ́dọ̀ àwọn lẹ́yìn selection yìí ló pé iṣẹ́ dára gan anagba Muhammad sallallahu alaihi wasallam so kúta wọn wọn kà nínú kìtáàbù ni lọ́sùn náà náà làwọn àfa ń pa sàgé anagba Muhammad àmà fi ní àjọ فيفضلون من أنفق من قبل الفتح yóò fẹ́ àkàndọ̀ buhari táwọn aráàlú sún lọ́wọ́ fìlọ̀ ní pé àwọn sàábì kan wà pàtó ń bá nínú àgbègbè sàábì ní kọ́ọ̀mù lè fàtó sáájú fàtó maka ní ọdún fàtó maka ṣe lọ́dún kẹjọ sọ́dún nàìjíríà so fàtó maka ṣe ní ọdún kẹfà sọ́dún nàìjíríà so ọdọọdún àwọn tí wọ́n gbà sílá mùsàbí ń jẹ́sà abẹ́ bọ̀ láti ọdún àkọ́kọ́ ìdíra dọdún kẹfà dọdún kẹfà ìdíra àwọn tí wọ́n bá nábì lùgbà tí wọ́n ná fẹ́sìn ọlọ́run ló sọ pé a ní tí wọ́n wí àwọn táwọ́lẹ̀ yìí wọ́n nínú àwọn táwọ́lẹ̀ ìgbàgbọ́sùlá àmúlẹ̀yìn ẹ̀kọ́ nígbà wà níbi àgbẹ̀lọ́gbọ́n láì sẹ̀rí من أنفق من قبل الفتح وقاتل àní fi ẹni tí ń jẹ́ pé ṣáájú fásitì Mákkà ó lè gbà sílá ṣáájú fásitì Mákkà tí ń tẹ̀lé ànábà Muhammad ṣáájú fásitì Mákkà ní tí ń jẹ́ àfẹ́sìn ọlọ́ àní fi wé ẹni tí ń jẹ́ pé àwọn fákọ́ mìíràn bá ẹdún wà pàtàkì lẹ́yìn fásitì mọ́ká lòun náà ló wá bá sílá ọdún náà bá sílá nǹkọ́ òun náà náà lẹ́sẹ̀ ọdún náà bá sílá nǹkọ́ òun náà dà lẹ́sẹ̀ tó ti wọ́n kú lẹ́ wà á dá báwọn lọ́sọ̀ àtàwọn dàgbà sáájú àtàwọn dàgbà lẹ́yìn ẹni ẹgbẹ́ ni gbogbo wọn wọn ní tó bá sọ yìí ń sẹgbẹ́ ràbùdà kí gbogbo ẹni tí ó bá ti jẹ́ pé ń bẹ pẹ̀lú àdínábì sáájú àmọ̀ ìfọ̀dẹ̀bíyà àní fi wẹ́ni tó gbà kódà fún òun náà lọ́dọ̀ lọ́ta lánàá tó ti wọ́n jẹ́ pé àwọn ẹni sàábé tí wọ́n gbà pọ̀lọpọ̀ àdéṣùwọ̀n àní fi wọ́n wé àwọn sàábé mi tó wọ́n fòun rọ inú àwọn tágbà mi ń bá àdúwà kọ́ tẹ̀lé lẹ́yìn lẹ́yìn làwọn náà sílá rọ ọdún tó wọ́n lò pẹ̀lú ọdún mẹ́ta ó lé díẹ̀ ọdún mẹ́ta lé díẹ̀ ọdún kejì òkú tọ́dún mẹ́rin mọ́tò tí bẹ́ẹ̀ lẹ́wọ́ wọ́n ní bí wọ́n ti wọ́n ti bá dàgbà Muhammad dábàá náà ní kò sáàbù tí ń jẹ́ heritage wọn àwọn náà sáàbù ẹ̀jọ́ tó ń sin tí a bá wà fún ọ̀rẹ́ ọjọ́ ọ̀dọ̀ aláàánú tí wọ́n ṣe òun wọn ò sínú àwọn mẹ́rin àwọn fẹ́ kọ́ mi ń kọ́ àbúrò ìpàdé ẹ̀yìn ni wọ́n tó dé tó ìjẹ́yìn tí wọ́n dé òun ìṣẹ̀gbẹ́ ẹni tó tó dé lẹ́yìn bèlè ìtàsí àwọn tí ò wáyé sàábì mẹ́rin àwọn oṣù náà ní bá sàábì lò iṣẹ́ aláàlọ́lá àmọ́ wá tó fún wa bóòwò làwọn sàábì ṣe wá dàgbà sí àwọn sí àwọn ni wọ́n lọ lájú àwọn ló tẹ̀lé wọn èyí ò ní oúnjẹ ká mọ̀ bí ẹ bàbá mi nífẹ̀ẹ́ ìfẹ́ ká fa wọn àpọ́nlé ká fa wọn ní ó pọ̀ gàrí lọ tó ní ogun wọn náà ni wọ́n jẹ́ nígbà gbọ́dọ̀ pọ́nlé agbọ́dọ̀ lẹ́fẹ̀ẹ́ agbọ́dọ̀ máa ṣàdúrà fún nígbà tí àlọ́pọ̀ bẹ̀rẹ̀ ọba àgbẹ̀dá wọ́n ṣàlékún ìkẹyà sí ẹ̀kọ́ nípa Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ sàáyà nípa Muhammad lọ́wọ́ sọ́jà alá Muhammad wa alẹ́ ààrẹ Muhammad kama sọ̀rọ̀ alá Ibrahim wa alẹ́ ààrẹ Ibrahim ẹ̀dá Muhammad wajib اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك